الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه كما يحب ربنا ويرضى اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين وكالعادة gẹ́gẹ́ أشمني aṣímọ̀ ní ìbánisọ̀rọ̀ ní pẹ̀lú yọ̀ǹda Allah subhanahu lẹ́kọ̀ọ́ kaba iná yóò máa wáyé fi ayami hada shahar al-mubarak níwọ̀n bá àsìkò òní ní ọjọ́ alákọ̀ọ́kọ́ nínú oṣù Ramadan adúpẹ́ fún olúwa wa ọba tí ó ṣe ní fún wa kò bá wa láyé kò bá wa láyé abẹ́ olúwa kò ṣe wá nínú ẹni tí ó rí kẹ́ ní inú oṣù alálùbáríkà yìí kọ́mọ ṣe wá minal mahrumi ja'alana Allahu wa iyyakum minal marhumi kọ́lọ́mọ ṣe wá lẹ́ni tí ọmọdánù ó dé bá tí ò ní ní àpẹẹrẹ níbi ìṣe ayé ẹ̀yàn rúṣin olúwa níwọ̀nba sókè lónìí nínú àwọn tí a lè ran wa létí tó jẹ́ nǹkan ẹ̀ṣà fún oṣù àwẹ̀ Ramadan yìí tí yẹn bá fẹ́ ṣọ́ Ramadan rẹ̀ òun náà ní lùzúmù al-masjid kéèyàn gbìyànjú kó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àsìkò ẹ̀ tó bá ti rí fóun firi kọmọ wa lò ní inú mọ́sálásí eléyìí nǹkan tí kò lápẹẹrẹ nínú gbèsè ayé àwọn ẹni rẹ tó ti ṣíwájú lùzúmù masjid bákan náà kéèyàn wá ṣọ́ra kó jẹ́ pé ìtẹ̀yàn máa ṣe nínú mọ́sálásí kó jẹ́ àwọn nǹkan jọ́sìn àìròjọ́ ní mọ́sálásí àfi tí necessity tó bá kọlù fún èèyàn kì í ṣe nǹkan míì pàápàá jùlọ kafura fura sí ẹ̀rọ alágbèéká yìí èyí tó ṣe pé lọ́pọ̀lọpọ̀ ìgbà kódà téèyàn ò bá ṣọ́ra kéèyàn tó tó gbẹ̀rún dó òun lèyìn ó wò wò wò wò tó máa tún sálámà báyìí ẹ̀mí ó tún lọ bẹ̀ kéèyàn bá ṣọ́ra ìgbà yàn lásìkò púpọ̀ ẹ̀rí ọ̀kan náà àwọn olùmọ̀ ó ní ó lè olè tí wọ́n bá ní olè lásìkò wa yìí tí jáyàn ló lè níbi tí ó ṣèyàn láǹfààní ẹ̀rọ alágbèéká yìí ni o ìjà àsìkò wa ló lè ní tẹ̀yìn ò ní mọ̀ ká gbìyànjú ká gbìyànjú ẹ̀rí lẹ́ẹ̀kọ̀ọ̀kan èèyàn lè fún lásìkò pé pẹ̀lú yọ̀ǹda Allah mo ní mo ní kìnnì kan tí mo fẹ́ wò mo ní mẹ́sẹ́ẹ̀jì mo ní kéèyàn fún lásìkò láàrin àsìkò yìí abẹ́lómi gbogbo ìgbà náà ni kódà kò ní gbádùn kò ní gbádùn tí ọba sí lọ́wọ́ ẹ̀ àbí kò ní filẹ̀ láàrin ogún ìṣẹ́jú ọgbọ̀n ìṣẹ́jú eléyìí ti di nǹkan ní o pápá jùlọ tí èèyàn bá wà ní mọ́sálásí kó jẹ́ pé léèyàn bá máa kẹ́kọ̀ọ́ tí ò máa kàlùkùránì kó máa tàṣkàrù bí ó tàṣkàrù kódà kó máa ronú nípa alkiyama kó máa ronú nípa àwọn àmì ọlọ́run ọba tí ń bẹ láyé tí a máa ṣe mọ́sálásí ni tí necessity bá gbé wá pé àmọ́ fẹ́ rẹ́sì kò sí nǹkan kan kéèyàn sọ mọ́sálásí àmọ́ kéèyàn má sọ mọ́sálásí délé ọ̀run kéèyàn wá ní orúnkún mi ń lọ mọ́sálásí àà wọn ò kọ́ mọ́sálásí fún ilé ọ̀run àmọ́ téèyàn máa ń ṣe ìbádà lọ́wọ́ àbí èèyàn fẹ́ èèyàn ó díẹ̀ àbí èèyàn fẹ́ náyìn ògbélé yìí ó ṣe nǹkan kan àbẹ̀ wọ́n ṣàfihàn ṣe kóńgẹ́ oṣù Ramadan ló wọlé dé yìí abẹrẹ náà nù fa ó ti kú òní ẹkú palẹ̀ mọ́ báyìí ó kú kíni ẹkú ńgbẹ tátùn máa gbọ́ táwọn èèyàn máa kí wọn kíra wọn ọlọmọṣà fi wá ṣe kóńgẹrì ádá tààlà àlà wà وصلى الله وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته